ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹ̀wẹ́ káàbọ̀ sí Mashola Gist TV ọ̀rọ̀ ọlọ́pàá ìdásílẹ̀ ti ìpínlẹ̀ òun ni a tún mú wá pẹ̀lú àwọn aṣòfin wọ́n yarí fún ẹgbẹ́ tó kù o ọ̀gá àgbà ọlọ́pàá wọ́n yarí fún wọn nítorí pé wọ́n ní pé ọlọ́pàá ìpínlẹ̀ kò yẹ láti dá sílẹ̀ sí ìlú nítorí pé àwọn ọlọ́pàá tí wọ́n wà ní ìlú gangan wọn tí ì rí owó ká tó wá ní wọ́n fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tí àwọn ènìyàn sọ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí IJ Káyọ̀dé Ẹgbẹ́tókùn sọ ni àwọn ọlọ́pàá tó kù wọ́n yarí o lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àwọn aṣòfin ní àwọn ò faramọ́ nǹkan tí ọ̀gá àgbà Ẹgbẹ́tókùn sọ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Wọ́n nítorí pé ètò ààbò ó mẹ́ẹ̀ ní orílẹ̀-èdè wa, wọ́n nítorí ẹ̀ ni àwọn fi fẹ́ kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Wọ́n ní wọ́n ṣe àpérò kan ní Aláwùsá ní Ìkẹjà lékòó. Wọ́n ní ibẹ̀ ni wọ́n ti sọ gbogbo nǹkan tí wọ́n fẹ́ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ọjọ́ ajé Monday òní wọ́n sọ ọ̀rọ̀ yìí ní oṣù ta wà nínú ẹ̀ yìí àwọn aṣòfin fi ẹ̀dùnnú wọn hàn sí ọ̀gá àgbà ẹgbẹ́ tó kù ṣé ẹ rántí wípé amúgist yìí wá ní oṣù tó kọjá nípa nǹkan tí ọ̀gá àgbà ẹgbẹ́ tó kù sọ ní nípa pé kò ń ṣe nǹkan tí ó dáa láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ nítorí àwọn ìdí kan àbí ìdí kejì ẹ̀yin èèyàn lé wọ́n ní pé kò yẹ kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ nítorí wípé àwọn ọlọ́pàá tí wọ́n tiẹ̀ sì ń ṣiṣẹ́ gan wọn tí ì rí owó tó ká tó wá ní wọ́n fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Wọ́n tẹ̀síwájú wípé Nàìjíríà ò tí ì gun òkè àgbà tó láti ní irú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n ní kàkà bẹ́ẹ̀ wọ́n ló yẹ kí ìjọba kí wọ́n da àwọn iṣẹ́ agbófinró pẹ̀lú àwọn ọlọ́pàá ni bíi public safety àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó àti Nigeria Security and Safe Full Defence Course LSCDC ìyẹn àwọn civil defence papọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti ró àwọn ọlọ́pàá lágbára wọ́n ní ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ á mú kí àwọn olóṣèlú kan máa lo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí fún ìfẹ́ ara wọn tí wọn wọ́n ní wọ́n tún máa ṣe agbára lò wọ́n ní ìgbèníjà gbígbé ẹrù ìnáwó nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìtakò ọlọ́pàá ìpínlẹ̀ yìí olórí àwọn asòfin ìpínlẹ̀ èkó ọ̀nàrẹ́bù mudashiru wọ́n ní látìgbà tí wọ́n ti dá àjọ road safety àti civil defence sílẹ̀ kò tí ì ṣeé ṣe láti kápá ìjàǹbá ọkọ̀ lójú pópó wọ́n ní gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n ní wọ́n tiẹ̀ tí ì tú ẹ̀ ìpè báwo ni wọ́n ṣe wá dà wọ́n pọ̀ mọ́ ọlọ́pàá ọbaṣá ní ní ìpínlẹ̀ èkó wọ́n ní wọ́n ní security trust fund èyí tí gbogbo ìjọba kan láti orí aṣíwájú bọ́lá ahmed tinubu ń lò láti ṣàtìlẹ́yìn fún àwọn àwọn ọlọ́pàá èkó bẹ́yìn náà dẹ̀ ṣe mọ̀ pé ìwà ọ̀daràn lẹ́kọ̀ọ́ hmm, ó ń pọ̀ sí ni lójoojúmọ́ gbogbo àwọn ará èkó gbogbo wọn ló ń pariwo wípé ìwà ọ̀daràn èkó ó ti pọ̀ jù èyí fi hàn pé gbogbo nǹkan tí ọ̀gá pátápátá ẹgbẹ́ tó kù ń sọ kò múnádóko tó èyí ò lè yanjú ìṣòro ààbò ní orílẹ̀-èdè nàìjíríà nǹkan tí àwọn ènìyàn ń sọ ni pé tí ọlọ́pàá ìpínlẹ̀ bá wà tí wọ́n bá lè dá sílẹ̀ á tiẹ̀ yanjú gbogbo ètò ààbò èyí tó mẹ́ẹ̀ ẹ̀yìn náà ẹ wo bí àwọn olè yìí àti àwọn ọ̀daràn bí wọ́n ṣe pọ̀ nílùú àtàwọn ajínigbé tí wọ́n bá lè dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ èyí á jẹ́ kí àwọn olè yìí àti àwọn ajínigbé kan dínkù díẹ̀ ọ̀pọ̀ àwọn aṣòfin èkó tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni wọ́n ti um, abẹnusọ ọba sálẹ́yìn o wọ́n dẹ̀ tako ọ̀gá àgbà ẹgbẹ́ tó kù wọ́n tọ́ka sí àpẹẹrẹ àwọn orílẹ̀-èdè bíi amẹ́ríkà tàbí united nations èyí tí wọ́n ní ìpele àti àwọn ẹ̀ka iléeṣẹ́ agbófinró ti àpapọ̀. ìpínlẹ̀ àti ti ìbílẹ̀. lẹ́yìn èyí ni àwọn aṣòfin èkó pàṣẹ fún àwọn akọ̀wé wọn amòfin ọlálẹ́kan láti kọ̀wé èròǹgbà wọn sí ig ẹgbẹ́tókun àti ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ní àbújá. ẹ̀yin èèyàn lé gbogbo ọ̀rọ̀ tá a gbọ́ yìí a mú wá láti iléeṣẹ́ Mashola Gist TV ṣé lóòótọ́ ó yẹ kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ àbí kò yẹ kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ẹ̀yin náà ẹ wo bí ọ̀daràn ṣe pọ̀ nílùú àtàwọn ajínigbé ṣé lóòótọ́ tí wọ́n bá dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ṣé wọ́n á lè kọjú àwọn olè àtàwọn ajínigbé yìí àwọn ò mọ̀ o ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí ó di ọwọ́ àwọn aṣòfin ọlọ́run á ràn wá lọ́wọ́ ní ìlú yìí o ọlọ́run á gbè wá níjà a mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ mashola tv kí ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́ àmín